amẹ́nuba àwọn oríṣi méjì nínú àwọn máréjì tẹ́sán islam fẹ́ kí àwọn èèyàn máa ṣe lánàá àpè kan ní nìka òwò ṣìrọ́ọ̀ a ṣe ní pàṣípààrọ̀ kí mi fún ẹ lọ́mọ ó náà fún mi lọ́mọ lórí àdéhùn àsọ pé ànábìṣẹ́lẹ̀ wọ̀ bẹ́ẹ̀ náà ní nìka ọ̀tàmílì Eh, marriage tọkàn máa fẹ́ bá wọn ṣe torí pé ọkọ tó kọ̀ tó ti kọ́ ní kíkọ́ ẹlẹ́ẹ̀kẹta tó lè yẹ kí ọ̀hún ọkùnrin ọ̀hún láti fẹ́ wá fẹ́ bá fẹ́ pẹ̀lú àníyàn pé tóun bá ti ń fẹ́ òun padà sọ́dọ̀ àkọ́kọ́ yẹn a sọ haram ni ìkẹta. Eh, táà ní pẹ́ lórí ẹ̀ púpọ̀ òun ni marriage wọ́n ń pè ní nikahul muta'a nikahul muta'a òun ni marriage kan táà nẹ́bí kọ́kọ́ fi ààyò gba àwọn sọ̀hábà pé kí wọ́n máa ṣe nígbà kan rí eh, báwo ni wọ́n ṣe ń ṣe ni pé <clears throat> ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ fẹ́ra wọn wọ́n á jọ ní àjọsọ pé ìgbà báyìí làwọn fẹ́ fẹ́ra wọn dà tó bá ti tó táìmù yẹn kálukú á lọ nílò ẹ̀ wọ́ọ́rọ́wọ́ ọmọ tó wà láàrin wọn ọkùnrin lónìí náà ànábì kọ́kọ́ fààyè gbà á torí pé táwọn sàhábà bá wà lẹ́yìn odi bí ìgbà tó bá lọ jagun ara máa ń béèrè ẹ̀tọ́ ṣùgbọ́n nígbà tó yá ó padà wá sọ fún wọn pé ọlọ́run ti ṣe ní èèwọ̀ lórí kó jẹ́ èèwọ̀ yẹn náà ni òjíṣẹ́ ńlá ló kúlé so àwọn sọ̀hábà kọ̀ọ̀kan ẹ̀ ta gbọ́ nǹkan tó fẹ́ jọ bíi pé kò dá wọn lójú pé ànábì padà ṣe léèwọ̀ ẹ̀ àwọn àfáà ṣe ìwádìí wọ́n ní rárá ohun tá ànábì sọ gbẹ̀yìn àfi tí ò bá dé tìgbẹ́ tí ò dé tìgbọ́ ẹ̀ òun náà ni pé márèèjì múta o haramu ni títí di ọjọ́ àjíǹde now ẹ̀ àwa fẹ́ lọ sí abala mi lẹ́yìn òun náà ni ohun tó ń pè ní alhikra kí mùsùlùmí bá fẹ́ fẹ́yàwó tí ò bá jẹ́ni tó jẹ́kọ̀ọ́ tó jókòó kẹ́kọ̀ọ́ nípa kí ló tọ́ kí ni ò tọ́ kí ni ojúṣe kí ni kì ṣe ojúṣe ó ṣeé ṣe kó máa dààmú kó máa làágùn lórí ohun tọ́lọ́wọ́n ọba òun náà tí wọ́n máa ní tó mú yìí wá tó mú tọ̀ mú wá tó sì jẹ́ pé nípìnlẹ̀ àwọn nǹkan tí wọ́n kó mú wá kó mú wá kó ṣe kó ṣe yẹn kò sí nínú tọ́lọ́wọ́ bá làbọ̀ lọ́rùn ṣùgbọ́n nígbà tó ń wò bá tó kú mọ̀ kan ó dẹ̀ fẹ́ nǹkan tó tó da lọ́dọ̀ àwọn tí ó fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn ibi tí wọ́n bá tì sí náà ló máa ló máa lọ tó ó ṣe pàtàkì gan tó ká mọ kí làwọn ọkọ̀ fún Islam là kí lẹ̀ fọ́ wa tí mi kì í ṣẹ̀tọ̀ wa nílẹ̀ wá bí èyí tó pọ̀ jù nínú àwọn obìnrin ẹ bá kọ̀rẹ́ ìgbàgbà tó ń pè mí. ó dẹ́ ti sílẹ̀ ti sílẹ̀ tí ò gbà náà èyí tó pọ̀ jù nínú àwọn obìnrin tó máa ń lọ́kọ èyí tó pọ̀ jù ní sọ o àwọn fúnra wọn ló máa ń pàdé ẹni tí wọ́n fẹ́ fẹ́ tí wọ́n á ṣẹ̀ wá sọ nílé pé àwọn fẹ́ mú ọkọ tó fẹ́ táwọn wá sílé ṣe rí ìgbésẹ̀ àkọ́kọ́ tí muslim bá fẹ́ fẹ́yàwó òun làwọn afáǹpẹ̀ yìí àlùsùtùbà táwọn olóyìnbó ń pè ní proposal báwo la ṣe fẹ́ ká ṣe proposal proposal ni fífi mọ obìnrin pé aláníyàn láti fẹ́ náà tá a bá sọ bẹ́ẹ̀ fóbìnrin eh, òun kọ́ ló nira ẹ̀ bàbá kan ló bí tó láṣẹ lórí ẹ̀ tó bá sọ fún wa pé òun ti gbọ́ sáà nínú sẹ̀ríà tó bá ò tí sọ fún bàbá tí ìṣẹ̀lẹ̀ o ó dìgbà tó bá délé tó sọ fún bàbá mi wípé ẹnìkan báyìí sọ fún òun fẹ́ fẹ́ mi tí bàbá yẹn wá ní sẹ́ni náà yọjú bàbá tó ní ọmọ yẹn wá fún ní promise pé lágbára ọlọ́run a máa fún ọ níyàwó tó nínú Islam ẹni tí wọ́n ṣèlérí fún mi pé àwọn máa fún mi gẹ́gẹ́ bí ìyàwó òun là ń pè ní màtúbà ẹni tí wọ́n ti ṣe proposal sí ṣùgbọ́n tá a bá ń bára wa ṣe boyfriend girlfriend oṣù kínní oṣù kejì ọdún kínní ọdún kejì tí ò sọ ń lé gbogbo dúdà ń tẹ̀ mọ́ra wa a máa lákọọ́lẹ̀ pé ibi tọ́lọ́ǹtì ní káre ojú sílẹ̀. Si ààrẹ ah, tó sílẹ̀ ẹ̀ṣẹ̀ mi ẹlòmíì máa ń fọkàn balẹ̀ pé nígbà tó ti jẹ́ kó òun fẹ́ fẹ́ ni táwọn bá ń wúra àwọn kódà ẹlòmíì àtúbalẹ̀ pé táwọn bá ń fara àwọn lọ́wọ́ gan kò tí ì sí láì fi ṣe báwọn fẹ́ fẹ́ra wọn wàlúwàlí àràmù ká tẹ́jú mọ́ obìnrin ọlọ́run bá ṣe lé ọ̀gbun wa bó ṣe ṣe lé ọ̀fáwọn náà pé kí wọ́n tẹ́jú mọ́ ọkùnrin oníkárẹ́jú sílẹ̀ àwọn ọmọ rẹ̀ jù sílẹ̀ àmẹ́bí kan wàá sọ àsọsílẹ̀ kan ẹ́ ó ní ìyá ọ̀pọ̀ba aṣọ́kùn mìíràn àtẹ́lẹ̀ fẹ́ẹ́ ìsàkọ́wà أن ينظر إلى ما يرجوه إلى نكاحها فليفعل ó ní kẹ́nìkẹ́ni tí mo ní bá ní bùkátà kan pé òun fẹ́ ṣe nígbà kọ́kọ́gbà sóbìnrin kan tó bá láǹfààní kó wo nǹkan tó máa jẹ́ kí ẹ̀mí ẹ̀rọ fún àwọn arábìnrin yẹn ìyẹn ló ṣe ṣẹ̀tọ́ wípé torí pé èèyàn fẹ́ fẹ́ èèyàn fẹ́ wá wò ó sójú ọlọ́run tí mo fẹ́ àbí kò tọ́ èèyàn lè tẹ̀jú mọ́ kódà kì í ṣe ojú nìkan gbogbo ara ẹ̀rọ lè tẹ̀jú mọ́ kó rí nǹkan tó tẹ́ lọ́rùn torí pé àníyàn yẹn pé òun fẹ́ fẹ́ sílé tó bá ti wá rí nǹkan tó tẹ́ lọ́rùn pé yẹ mo kiri bó ṣe rí ṣẹlẹ̀ pé a ní ìpìlẹ̀ ní pé kíkẹ́jú wọn ṣe wọ̀ ṣùgbọ́n ohun tó dé ìwọ̀ yẹn ànábì ká kúrò fún wa ká lè fi tèmi decision pé tó jọ ohun tí mo fẹ́ ọ̀nà tábà tí wàá tèmi decision yẹn ká a ti sọ fún arábìnrin yẹn láti ìgbà náà ó tún di èèwọ̀ padà a tún gbọ́dọ̀ tẹjú mọ́ bí tí ò yẹ ká tẹjú mọ́ lára obìnrin títí tí wọ́n fi wá ránṣẹ́ sí wa pé wọ́n ṣetán láti yọ̀ǹda ọmọbìnrin yẹn fún wa so gbogbo nǹkan báyìí táwọn èèyàn máa ń rò yìí pé ó ṣẹ̀lọ́ torí táwọn ti sọ fún táwọn fẹ́ fẹ́ yẹn kò sábọ́ọ̀lẹ̀ tó sọ bẹ́ẹ̀ èèwọ̀ ló jẹ́ tẹ́lẹ̀ rí ọlọ́run ká kúrò ká lè dìtáì àdẹ̀sí dìtáì àwọn afáà ní ìgbà kan tó tún máa ṣẹ̀tọ́ kí ká tún máa pẹ̀lú mọ́ rẹ ní láì sí ìfẹ́ òun tó bá jẹ́ pé ọkàn ọkùnrin wa ń lọ ó ń bọ̀ the action ò ní change the mind rẹ báyìí ó wá ń kó káàkà sí pé kó tún tún wò lẹ́ẹ̀kan sí kó lè dá lójú pé bóun ṣòro kò ní náà lórí àgbà tó bá ti dá lójú pé no ẹni náà ló ń bí fẹ́ afẹ́ká mi kéyìn èyí tọ́lọ́ ọba pa ọ́ láṣẹ pé ìwọ rẹ jù sílẹ̀ kóun náà rẹ jù sílẹ̀ màá kó wá ní tí ò bá kì í sọ fún wọn lé fífẹ́ nìkan dẹnu kọ́ òun lọ́dọ̀ àwọn àmà ẹni tó bẹ́ tó gbọ́mọ̀ lórí yẹn sọ̀rọ̀ kò tí ì ṣe khutba o ó dìgbà tárábìnrin yẹn bá sọ fún wọ̀líyọ̀ ẹ̀ ńlé tí wọ́n wá ní kó ránṣẹ́ sọmọkùnrin ẹ̀ pé kó máa bọ̀ wọ́n wá ṣe lórí fún pé insha allah a máa fún ẹ níyàwó irú yẹn la máa sọ pé ó ti láfẹ́sọ́nà ẹni tá à ń bá rìn tí ò tí ì sọ fáwọn tó ní í boyfriend girlfriend relationship ni haram ni so gbàrà tá a bá ti rẹ́ni tó wù wá tá bá ti sọ fún kátètè kan lójú pé kó fi tó wọn létí ńlé ká lè ní definition fún nǹkan tó pa wá pọ̀ ẹ sọ̀rọ̀ yìí clear now àdéhùn tó wá wà láàrin bàbá ọmọbìnrin tá a dẹnu kọ yìí àtẹni tó dẹnu kọ àdéhùn lásán ni wọ́n lè change mind wọn anytime kì í ṣe wọ̀ lóòótọ́ wọ́n ti ṣèlérí ṣùgbọ́n kó tó di pé wọ́n so ìgbì yẹn tọmọbìnrin yẹn bá decide pé ẹni yìí ò wò ń fẹ́ mọ́ kì í ṣe haram fún un àbí bàbá ẹ̀ rí nǹkan kan tí ò tẹ́ lọ́rùn lára ọkùnrin tó ti kọ́kọ́ ṣèlérí fún tóun fẹ́ fẹ́ kì í ṣe wọ̀ tí wọ́n bá rí nǹkan tí ò wù wọ́n tí wọ́n wá change mind wọn so àfẹ́sọ́nà nínú Islam àdéhùn ló wà láàrin àwa àti bàbá ẹ̀ pé wọ́n máa fi fún wa làwọn afá náà ṣe máa ń ṣàlàyé pé tá a bá ti ṣe khidba ohun tó dáa ni pé ká má pẹ́ lórí khidba tá fi máa ṣe akdul kó máa jẹ́ pé ohun tí ò dáa á lórí ẹ̀ náà khidba tá à ń sọ yìí bí mo sọ àdéhùn nílẹ̀ yorùbá àwọn ìṣesí kan wà jẹ́ pé àbá ńlẹ̀ yìí gbàrà tọkùnrin bá ti wá ọmọ wa wálé ẹ̀ ti máa gbọ́ tí wọ́n ti máa pè ní ọkọ àǹtí lágbájá àbí nínú islam àfẹ́kápẹ̀yìn ọlọ́kọ ẹnìkan tí yorùbá ẹ̀ ti sọ tóun náà bá lóun wá lọ sílé wọn ẹ̀ tó sì jẹ́ pé ó léwu kí wọ́n máa wára wọn lọ lé tó bá wà lọ sílé wọn wọ́n ti máa pòun náà níyàwó bọ̀dá lágbájá bí eré bí eré ohun tí ò yẹ kó ṣáájú ó máa ń sábà ṣẹlẹ̀ láàrin wọn tó sì jẹ́ pé tó bá ń ṣẹlẹ̀ a máa yọ báràkà kúrò nínú ohun tí wọ́n fẹ́ ṣe ẹ dákun tó ẹ ká kíyèsí nǹkan wọ̀nyí so àfẹ́sọ́nà ò tí ì dìyàwó àwa náà ò tí ì di ọkọ fún un. báwo ni ká ṣe wá pẹ́ lórí ṣùgbọ́n àti àkọ́kọ́ ohun tá a bá nílẹ̀ ni pé àwọn èèyàn máa ń ṣe proposal sóbìnrin tí wọn tí ì ṣe tán láti fẹ́yàwó á láwọn fẹ́ jọ wà káwọn lè mọ ìwà ara àwọn àbí ìsìláàmù fi yẹn kò fi yẹn kọ́ wa. ẹ bá ti bá wọn wà lọ sí ọ̀rọ̀ tó tẹ̀lé ìwà ara yín wọ́n tó bá tẹ̀lé ìwà ara tó ó sì bá bá délé bàbá kọ ìwọlé ìgbà máa kọ ìwà ìgbà ìṣòro náà máa kọ ìwà tiwa ọkùnrin lọ́dún wa ẹni tá a fẹ́ fẹ́ tó bá lóun ní ìgbìmọ̀ ọ̀gbìn la máa ń ṣe tó bá bẹ̀rẹ̀ ọ̀hún àwọn mẹ́wàá ìyàwó tó wà lẹ́kọ̀ọ́ tó bá bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ lọ́wọ́ tẹ̀wọ̀ pé. ṣíṣán ẹ̀ka tó ti òun ṣe tí wọ́n fi lè gbé ṣíṣá fún ìyàwó ẹ̀rọ bá fún àwọn adáǹkó ẹgbẹ́ kọ́kọ́ fún ìlú wáṣẹ́ náà. Ẹni òṣèlú tí mo bí àwọn àkókò ní ìṣẹ́ tó kọ́ ẹ́ àgbàgbogbo òun yẹn. Ẹni tó dé pé ó graduate kò tí ì fún àwọn kò tí ẹ̀ tí ì lè lóyún tó ń fẹ́ gbé náà sílẹ̀ tó máa wáṣẹ́ bí. Ó wá tó wù ú kó kájú kúrò lára ẹni torí pé ohun tá fẹ́ ni pé tọ́kàn bá ti ṣe jọ kó wà sórí mi ó láti pé òun fún rẹ̀ ní á tún fa dìlé tí bàbá ọmọ ẹ bá ní wàá mú ìyàwó ẹ̀ kó jẹ́ pé ikú máa fa dìlé ọwọ́ ti ẹ̀kọ́ ló ti máa wá bí kó sọ pé òun ti ṣe tán kí bàbá sísá wa ni ó fún wa ní bí ọ̀sẹ̀ mélòó kan ká fi ránṣẹ́ sí àwọn fámìlì wa fún wa ní tìǹ díẹ̀ ká fi wo ètò la máa ṣe nípa fídíò fún yẹn ṣe máa lọ fún wa ní sáyìn díẹ̀ bóyá ká fi wá béèrè nípa ìlú wo lẹ ti wá lórúkọ agboolé yìí ayé ìgbà kan máa ṣe gbòòn yẹn dáadáa dẹ̀mí ó yẹ ká sì máa ṣe pé ìlú wo ni yìí wo ká mọra délé dáadáa ni fẹ́sìn náà gbogbo eléyìí tó bá jẹ́ òun ló ń fa àkókò tí ìdílé yẹn ti wáyé ó ṣeé ṣe kí wọ́n lè kóra wó káṣíkánì máa yá wọn lò fúnra wọn ṣùgbọ́n ní tó jẹ́ pé nígbà tó lọ bẹ́ẹ̀ lọ́kọ́ ọmọbìnrin òun gun ò tí ì rẹ́dì fún márèèjì obìnrin náà ò tí ì rẹ́dì fún márèèjì wọ́n á ti máa wá gbẹ́mí ní pé ṣèbó lòun fẹ́ fẹ́ mi obìnrin á máa wá mú bùkátà ẹ̀ á máa dìrú ọkùnrin yẹn tọkùnrin náà bá wọn sọ fáwọn ọ̀rẹ́ pé ó má béèrè nǹkan báyìí ó má bèèrè nǹkan báyìí wọ́n má sọ pé ah, ọ̀dẹ̀ ni ẹni ó kàn ń wo owó ṣe ìtọ́nà abẹ̀rẹ̀ sí kí ni abẹ̀rẹ̀ sí ní ti pé a ah, má ru àrùdálẹ̀ bíi típà so owó tó ń gbà yẹn ah, ìwọ náà fi gbà nǹkan lára ẹ̀ bó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn o wàláhì so làwọn àfàṣe ń fi kọ́ wa pé iṣẹ́ anábì sallallahu alaihi ni pé kì í tiẹ̀ fẹ́ kó jẹ́ pé obìnrin gangan lèèyàn máa lọ ṣe khitbah sí èyí tó dáa jù Agaga, tó bá jẹ́ pé ọmọ kékeré ẹ̀ tí ò tí mature maturity tí mo mean ni pé kì í ṣe pé kò tí ì tó lé ọkọ lọ ṣùgbọ́n kò tí ì dàgbà débi ẹ̀ kó lè ní àròjinlẹ̀ nípa bí ọ̀ ṣe ń handle ọ̀rọ̀ marriage ohun tó dáa jù ni pé irú ẹni yẹn òun gangan kọ́ ká bá sọ̀rọ̀ wọlé yìí ẹ̀ làwọn bá sọ̀rọ̀ kálá àrọ́ ọmọ kékeré kan bí ọmọ seventeen eighteen téèyàn fẹ́fẹ́ ohun tó dáa jù bó ṣe lè wù kó wọ̀yàn lójú tó kéèyàn try láti mọ tani bàbá ẹ̀ kéèyàn sọ fún kí bàbá yẹn tiẹ̀ wá láṣẹ pé lọ sọ̀rọ̀ kí ni ìdí ni pé àwọn ọmọ tán bá yọ̀ǹ ọ̀pọ̀ nínú wọn tí ò tí ì ní experience pé ọkùnrin ń dẹnu kọ àwọn rí ṣe rí ọkùnrin tó bá kọ́kọ́ dẹnu kọ́ tọ́lọ́run bá tún wá jẹ́ kẹ́ni yẹn wù ú tó bá wá di pé lẹ́yìn tí wọ́n ti wura wọn yẹn tán bàbá wa ní ah, òun nídìí kan tó wọn ò ṣe ní fẹ́ kó fẹ́ ẹni yẹn ìtínà ló máa ń jẹ́ fọ́mọ obìnrin yẹn á di pé tó bá jẹ́ skul ló wà kò ní lè concentrate mọ́ tó bá jẹ́ lè kéwú kò ní lè fojú sí kéwú ẹ̀ mọ́ ó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àáfàá mi a máa kọ́ ọmọ ń kéwú tó bá ti wá rí i pé ah, ọmọ yẹn ó ní làákàyè ó máa ń hán ẹ̀kọ́ ẹ̀ kọ́mọ́kọ́mọ́kọ́mọ́ òun náà sojú kò kúrò dáadáa tó bá jẹ́ àfa tóun náà gbẹ́sìn yé kò ní dẹnu kọmọ tó ń kán kéwù yẹn òbí ẹ̀ ní akọ́kọ́ bá sọ̀rọ̀ tí wọ́n bá ní àrárá àfa àní tí ìfẹ́ lọ́kọ kò tiẹ̀ ní jẹ́ kó hàn sí pé òun nírú fílì yẹn sọmọ yẹn ṣùgbọ́n the moment téèyàn bá ti dẹnu kọ ọmọdé kò ní lè kó ẹ̀mí kúrò ń bẹ̀ so kí ni ẹ̀ máa affect ọmọ yẹn psychologically débi pé ọmọ mi á máa sunkún sáwọn òbí ẹ̀ lọ́rùn ni ó dìgbà tí wọ́n bá ṣe tí wọ́n láwọn ò fẹ́ ṣe yẹn bọ̀ bá ti jẹ́ tó ti mature irú ọmọ tó lọ yunifásitì ń ó ti ṣe nysc ó ti mọ àrékèrèkè táwọn ọkùnrin máa ń dá lọ́gbọ́n irú yẹn téèyàn bá sọ fún pé èèyàn fẹ́ fẹ́ directly tí ò bá wù ú ṣe á lè fèsì pé òun ò tí ì ready kò dẹ̀ ní jẹ́ kó affect eh, concentration òun so ìpìlẹ̀ nínú sharia Islam ni pé wàlíyù obìnrin láàfẹ́ ká máa dẹnu kọ ìgbà táwọn Nábì sallallahu alaihi wasallam tó fẹ́ fẹ́ Aisha Aisha kan ló bá sọ̀rọ̀ bàbẹ́ ẹ̀ ló bá sọ̀rọ̀ tòun ti bọ́n ṣe jẹ́ ọ̀rẹ́ tó tí a bá ti ń fi ojú ẹ̀sìn wò ó kò ní ṣàjòjì tá a bá fojú ìṣẹ̀dálẹ̀ Yorùbá wò ó á ṣàjòjì lára pé á ọmọ ọ̀rẹ́ ẹ̀ ló wá lóhun fẹ́fẹ́ ní àárín wa tí kì í bá ṣàwọn tó gbẹ́sìn yìí kíní ẹ̀ lè ya ọ̀rẹ́ àbí a ní ọmọ tòun ọmọ ọ̀rẹ́ òun náà ni Abubakar náà sọ̀rọ̀ ẹ̀ nígbà tí òjíṣẹ́ ńlá aisha ò ṣe kí ni o kò jẹ́ èèwọ̀ fún mi ìyẹn ni pé ń bá ti ṣe léèwọ̀ kò ní jẹ́ èèwọ̀ náà so ká dẹnu kọ wọlí obìnrin òun ní ìpìlẹ̀ òun ló dáa jù ṣùgbọ́n nígbà tó fẹ́ fẹ́ Ummu Salama Ummu Salama abilékọ ni ó ti lọ́kọ kan rí tó di pé ọlọ́run kọ pé òpin a máa wáyé láàrin òun àti ọkọ ẹ̀ ìgbà tá ànábì fẹ́ fẹ́ Ummu ló bá sọ̀rọ̀ directly torí pé ó ti mature so ibi tá à ń lọ bí òun náà ni pé khitba ta la fẹ́ ká ṣe sí tẹ́ni tá a fẹ́ dẹnu kọ́ bá jẹ́ obìnrin tó ti dàgbà tó máa jọ kì í ṣèwọ̀ ká bá sọ̀rọ̀ directly tó bá jọmọ kékeré tí pàyà wà fún wa pé ó lè da ẹ̀mí ẹ̀rú tí a affect ẹ̀kọ́ ẹ̀ ká má bóun sọ̀rọ̀ wọ̀líyù ẹ̀ ní ká lọ bá sọ̀rọ̀ tó bá wá fún wa ní green light pé go ahead lọ bọ́mọ sọ̀rọ̀ ọkàn balẹ̀ bọ̀ tí ò bá ì tí ìfẹ́ kó wáyé a sọ fún wa pé ká mú sùúrù adẹ̀lá afẹ́ kó jẹ́ pé ẹni tó máa lọ ṣe xígbà yẹn kóun fúnra ẹ ti nímúra kalẹ̀ pé kí n bá fi lè bá bàbá yìí sọ̀rọ̀ tó bá ní kí n bọ́mọ òun sọ̀rọ̀ tí wọ́n bá bi mí léèrè pé báwo ni mo ṣe fẹ́ kó yá sí àpò rẹ́dì ni o kódà tí kì í bá ṣe pé ẹ ká má máa gba ilé sílẹ̀ láì tí ìrìn ta fẹ́ kó sínú ilé ni àáfẹ́ sọ pé kéèyàn tiẹ̀ ti gbalé kó tó sọ pé òun wáyàwó ló dáa ṣùgbọ́n tí èèyàn bá ti lówó tí a fi gbalé lọ́wọ́ àti rílé lè má ṣòro láàṣẹ ní sọ pé kò dáa tó téèyàn ò báyìí tí ìgbàlé bọ̀ kó ti ní nǹkan tó fẹ́ fi gbalé ńlẹ̀ kó fi jẹ́ pé tí wọ́n bá ti sọ fún pé ọ̀dà alágbára ọlọ́run a máa fún níyàwó nígbà báyìí kò sírú ilé téèyàn ń fẹ́ àbí tí ò bá lówó ẹ̀ ló kù àbí <laughs> tó bá lówó ẹ̀ á rí sádùúgbò tó fẹ́ sí sọ abẹ́ ọlọ́run ọba yìí pé Eh, ìbá tí a rí fi ránra létí lálẹ́ yìí kọ́lọ́n jẹ́ kó ṣiṣẹ́ kọ̀ọ̀kan wa a máa gba ìbéèrè bíi mélòó kan tó bá dalẹ́ ọ̀la a tún tẹ̀síwájú bíi iznillahi ta'ala number one number two number three ẹ̀yà number one amin ok wọ́n ní kí ni déédé nǹkan tí a lè rí mọ́ lára obìnrin ẹnu àwọn àfáà ṣọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹ̀ ṣẹ́ǹgbọ́ àwọn kan wọ́n ní ojú àtọwọ́ nìkan ló lè rí àwọn tó wá ń fún wọn lésì wọ́n lóbìnrin táàfẹ́ fẹ́ gan tẹ́lẹ̀ ibójú àtọwọ́ ẹ̀ ó ṣètọ́ fún aláti rí ìyá tí mo fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ ànábì ní gbogbo ara ẹ̀ hòhò ni ó ní iláhárá wàhárá ó ní ojú àtọwọ́ nìkan so kóbìnrin lo ìbòjú kì í ṣe ọ̀ràn ọyàn súnà ni tó bá ti fẹ́ kóhùn ò ní bojú tó lo jilbab ojú nìkan ló fi sí láti ọwọ́ kò tí ì dẹ́ṣẹ̀ so ìgbà táwọn àfáà yẹn ní ojú àtọwọ́ nìkan la lè rí àwọn tọ̀hún wá dáhùn lóhùn pé kí wá ní ìyàtọ̀ láàrin ìta afẹ́fẹ́ àti ìta afẹ́fẹ́ ànábì dẹ̀ sọ ó ní tẹ́ bá fẹ́ fẹ́ obìnrin ìní ìsìtàtọ́ àyẹ́ǹgbòrà tó bá ṣe é ṣe fún àyẹ́ǹgbòrà pé kó rí n tí ó pè ẹ̀mí ẹ̀ kò sọ pé nǹkan báyìí àbí nǹkan báyìí tó ti yé àwárí nú àwọn sọ̀hábà àwọn tó gbọ́rọ̀ ànábì yẹn yé sí wípé à kò tiẹ̀ sí nǹkan kan tó ní limit nínú wọn Muhammad bin Maslama wọ́n nígbà tó fẹ́ fẹ́yàwó ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ láti lọ wo arábìnrin yẹn níbi tó ti rò wípé kò sẹ́ni tó ń wo òun ni sọ̀hábí ànábì ni sọ̀hábí mi wá rí ìyẹn wá ní tó bá yá wàá ní sọ̀hábí ànábì nìyẹn obìnrin ló ń yọ wò yóò wá ní bẹ́ẹ̀ ni òun náà ló fi kọ́ wa pé tá a bá fẹ́ fẹ́ ìyàwó tá a bá láǹfààní láti wo ohun tá a bá láǹfààní àti wò lára ẹ̀ kò ṣe wọ̀ kọ̀tẹ́jẹ́ ká gbọ́n kankan yé ẹni tó ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ láti wo obìnrin kí lẹ́rù kó fẹ́ wò lára kò sí nǹkan tí ò lè rí ìdí ni pé ẹni tó mọ̀ pé wọ́n ń wò òun ló máa para mọ́ ẹni tí ó mọ̀ pé wọ́n ń wò òun anything ló lè rí so ìyẹn làwọn afá yẹn fi ń dáhùn pé rárá ìṣe sọ̀hábì yìí ohun túmọ̀ sí pé ohun tí wọ́n gbọ́yé láti inú ọ̀rọ̀ ànábì yẹn òun ni pé anything táwọn bá lè wò ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ náà ló ṣe é sọ fóbìnrin pé mo fẹ́ rí tó ti yé wa èyí tó rọrùn láti rí ni pé ok mi ìmọ̀ bírun ẹ ṣe rí yọ scarf ẹ yọ ìbòjú ìyẹn ṣe é sọ pọ̀tùpọ̀ fẹ́ wo bẹ́yìn ẹ ṣe rí àbí gbà yẹ kì í rọrùn láti sọ. So so gbogbo orú wọn yẹn tó bá ní ààyè tó ti lè sápamọ́ rí níbi tó bá ti ń wẹ̀ àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ bí sọ̀hábì yẹn ṣe ṣe kò ní jẹ́ èèwọ̀ ẹ dákun ẹ gbọ́ mi yóò àwọn tí wọ́n fẹ́ fẹ́yàwó là ń sọ o <laughs> náà ti yé so ẹni tí fẹ́ fẹ́ ọmọ ẹ̀ tó bá jẹ́ alágbọ̀ọ́yé tó bá gbọ́ pé èèyàn ṣe àwọn ìṣe yìí torí kó fẹ́ rí ni tó máa pé ẹ̀mí òun sọmọ ẹ̀ tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ ẹ́ àkọọ́lẹ̀ lẹ̀sìn kò ní ṣàjòjì sí ṣé mo ti dáhùn question yìí alhamdulillah number two aleykum salam wa rahmatullahi wa aha ǹjẹ́ obìnrin lè bọ́ jìlbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó lè ṣe bẹ́ẹ̀ tó ti yé but mo sọ lẹ́ẹ̀kan mo ní kò kí ń rọrùn láti request àwọn nǹkan kan ṣùgbọ́n tóbìnrin bá gbà ẹni tó bá jẹ́ pé òun náà ti gbọ́ pé ẹ̀sìn òṣèléèwọ̀ but wọ́n máa ń sábà tìjú tó bá gbọ́ pé ah, wọ́n lóun lè bọ́ jìlbà no problem òun á bọ́ jìlbà tó ó lè bọ́ jìlbáàbù fẹ́ni tó fẹ́ fẹ́ a máa wá jẹ́ ojúṣe fẹ́ni yẹn náà wípé gbogbo tó bá rí tọ́lọ́run bá kọ pé kò ní fẹ́ obìnrin yẹn mọ́ àmánà ni kò gbọ́dọ̀ ṣí ẹ̀ pẹ̀lú anybody tí ò bá wá ìbínú ọlọ́run ṣó alhamdulillah now bí bọ́jìl bá ta sọ yẹn àti wíwo tí ó kọjá ojú àti ọwọ́ ta wíwo ojú àti ọwọ́ àbí tó ju ojú àtọwọ́ lọ tó bá jẹ́ pé ó sápamọ́ rí ni kò sí condition tí yẹn ò lè jẹ́ but yìí tá a fẹ́ sọ pé ó yá bọ́gìl bab rìn kárí rìn ẹ kọ̀yìn kárí kọ̀yìn sí ẹ a máa fẹ́ kí mahram obìnrin yẹn kó wà pẹ̀lú wa ṣó ti yé tí ò bá ní jẹ́ mahram gangan a jẹ́ pé ẹni tí mahram tẹ̀ náà ló lè jẹ́ torí pé ẹni tí kìí bá ṣe mahram kò láǹfààní àti rí àwọn nǹkan wọ̀nyẹn so ó gbọ́dọ̀ jẹ́ bí ẹ̀gbọ́n ẹ̀ bí àbúrò ẹ̀ tí ó ti yé ló máa ṣì kẹta tabala fẹ́ rí ju ojú àtọwọ́ lọ so clear but tá a bá fẹ́ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wò ó a ní ìdí pé kí mahram wà bẹ́ẹ̀ aha question number three ṣẹ́yìn mo fún number three ah, okay na alaikum salam ah ìyẹn ló máa jẹ́ last question ọjọ́ ti lo. naam naam naam naam naam very good question eléyìí ló máa jẹ́ last question for the night tọkùnrin bá bá obìnrin soro. tóbìnrin wá lọ ẹ̀yìn tá a sọ ń sàn ní ti ń fóbìnrin afẹ́kódètè lọ jíṣẹ́ ńlé ìgbà tọ́mọbìnrin ẹ̀ wá jíṣẹ́ ńlé bàbá lọ́wọ́ sí kó fẹ́ ẹni tó dẹnu kọ́ yẹn ìyá ò lọ́wọ́ sí wọ́n wá ń béèrè pé kí ni ìdájọ́ bàbá náà ló ń fúnni níyàwó kì í ṣèyá bàbá ló máa wá mọ bóun ṣe máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ìyàwó òun sọ̀rọ̀ tí ẹnu wọn fi máa ṣe ọ̀kan lórí márèjì yẹn ṣó clear ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n yapa síra wọn náà ní títí di márìjì kọ̀la ọkùnrin ò ní láti change mind ẹ̀ nítorí ẹ̀ torí pé ẹni tó láṣẹ láti fúnni níyàwó ni bàbá kurukẹ́rẹ́ obìnrin ló máa ń pọ̀ jù ṣùgbọ́n ọwọ́ tí wọ́n kọ́ ni àṣẹ wà ọwọ́ ọkùnrin làṣẹ wà tó bá wá jẹ́ pé ìyá ló fi wá lọ́kàn balẹ̀ pé má wọ́rì ṣẹ́ ń gbọ́ mi bàbá ni ò wá support àríríyàwó fẹ́ o tó ti yé ẹ̀yìn a máa bẹ ọlọ́run ọba ti bàbá yẹn ni pé kó fi sọ pé òun ti gbà ẹ̀dàkùn ṣó clear so aṣẹ yẹn ọwọ́ ọkùnrin ló wà kì í ṣe ọwọ́ obìnrin so ọlọ́run afá ìgbà tó bá di alẹ́ ọ̀la subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk